ọwọ́ tẹ Murphy àtọ̀rẹ́ ẹ̀ oògùn olóró ni wọ́n ń gbé àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè yìí National Drug Law Enforcement Agency NDLEA ti sọ pé àwọn ti fọwọ́ òfin mú àwọn ọ̀daràn méjì kan eya Celestine Namdi ẹni táwọn èèyàn mọ̀ sí Murphy àti ọ̀rẹ́ rẹ̀ kan ọ̀gbẹ́ni Ugwoke Peter Olúṣukwu ẹ̀sùn pé wọ́n ń ṣòwò egbòogi olóró ni wọ́n fi kàn wọ́n aláròye gbọ́ pé pápákọ̀ òfurufú murtala muhammed international airport nílùú èkó lọ́wọ́ àjọ ọ̀hún ti tẹ Ugwoke lákòókò tó fẹ́ gbéra lórílẹ̀‐èdè yìí lọ sílùú doha lórílẹ̀‐èdè qatar láti lọ bá àwọn oníbàárà rẹ̀ kan lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2023 yìí àtẹ̀jáde pàtàkì kan látọwọ́ alukoro àjọ náà ọ̀gbẹ́ni fẹ́mi babafẹ́mi èyí tó tẹ̀ wá lọ́wọ́ lọ́jọ́ àìkú sunday ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún yìí níbẹ̀ ni babafẹ́mi ti sọ pé àwọn òṣìṣẹ́ àjọ náà kan tí wọ́n fura sí gòkè lákòókò tó fẹ́ gbéra nílẹ̀ wa lọ sórílẹ̀‐èdè Qatar lọ́jọ́ kẹsàn-án oṣù yìí ni wọ́n yẹ ẹrù rẹ̀ wò dáadáa tí wọ́n sì ba egbògi olóró nínú ẹrù ọ̀hún ó ní ìlú kan tí wọ́n ń pè ní Doha lórílẹ̀‐èdè Qatar ní gòkè ń lọ ayédèrú páálí ìrìnnà ìyẹn pásípọ̀ọ̀tù ilẹ̀ Cote d'Ivoire kan báyìí ló wà lọ́wọ́ rẹ̀ tó sì tún pe orúkọ ara rẹ̀ ní hienna sise lẹ́yìn tá a ṣàyẹ̀wò fínífíní sí i lára tán la tó rí i pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí ni orúkọ rẹ̀ gan ni ugoke nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó wáyé láàrin ugoke àtàwọn òṣìṣẹ́ àjọ náà ló ti jẹ́wọ́ pé lóṣù kẹjọ ọdún 2022 tó kọjá yìí lòun ṣẹ̀ṣẹ̀ dé láti orílẹ̀-èdè lárúbáwá kan láti wáá gbé ọjà ìyẹn oògùn olóró míì lọ sórílẹ̀-èdè mìíràn kó tó di pé ọwọ́ tẹ̀ báyìí òun ló ṣẹ̀ṣẹ̀ gbà láti tún mú wa lọ sọ́dọ̀ Murphy tó sọ pé ọ̀gá ló jẹ́ fóun nídìí iṣẹ́ náà ọjọ́ kẹwàá oṣù yìí kan náà ni àwọn òṣìṣẹ́ àjọ náà ya wọ̀lú Ezeani níjọba ìbílẹ̀ Nsukka nípínlẹ̀ Enugu tọ́wọ́ sì tẹ Murphy nílé rẹ̀ alukoro ní nínú ìwádìí àwọn làwọn ti gbọ́ pé orílẹ̀-èdè Indonesia ni Murphy ń gbé tẹ́lẹ̀ kó tó darí sílùú Doha lórílẹ̀-èdè Qatar ṣùgbọ́n lórílẹ̀-èdè wa Nàìjíríà ni ọwọ́ ti tẹ̀ báyìí táwọn aláṣẹ àjọ náà sì ti sọ pé àwọn máa fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ láìpẹ́ yìí adéwálé adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.